a ń tukú fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣùfẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìfọlọ́n kan bá nábi ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn náà tọ́láwọn òbí àtàwọn àlùfáà àtàwọn àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá sànú wa láyàtà kìámà síra táà fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ìrìn ni ṣẹ́rọ o masáìlì jahiliya síra bàbá wa muhammad bin abdulwahab tí a fáwa sáàlì bin al-fawzan al-fawzan bin sáàlì al-fawzan ṣe ṣẹ́rọ rẹ̀ gba ìgbésí ayé àwọn aláìmọ̀kan káwà má lù gbésí ayé bẹ́ẹ̀ káwà lù gbésí ayé wa lè tí bá kẹta bá tún nà mú tí a fà ń gbìyànjú àti tàlàyé fún wa nìyẹn ọ̀kan tí a kọ ní òní òní àni nàzàrátì ìmìlà dúníyà nàtìtìlẹ̀ ìjáàbà 261 báyìí bẹ̀rẹ̀ ní alẹ́ ìpolówó ní lónìí ìpolówó ọlọ́ọ̀bá nàzọ̀rọ̀tún ìlà dúníyà nàzọ̀rọ̀tún ìjáàb iná wọlé ayé kọmọ jọmọ lójú ilé ayé jọmọ lójú àwọn ará àwọn jàhílíyà ó kalé ayé kó gan ilé ayé jọmọ lójú ẹ̀sára ní alìmọ́sílẹ̀ tó tààsí àwọn ẹ̀kọ́ nọmba 99 dábàbẹ̀ kọ́ wa azmatu duniya azmatu duniya fi kulubi wọ́n bí ilé ayé tóbi ní ọkàn wọn wọ́n bí ilé ayé bí ọ̀rọ̀ wọn ike وقالوا لولا نزل هذا القرآن على رجل من قريتين عظيم kí ló fà á kí ọlọ́wọ́ bó ṣe sọ kùrán kalẹ̀ fún kan láti ìlú ńláńlá méjì tí ẹ kọ́ mọ orúkà lọ́lọ́run ọkùnrin àǹtàlẹ̀ fún min masá àṣẹ́rù aláìlẹ́kùn ẹ̀ min masá èrè jẹ́ àìníyà inú ìfẹ́sí àwọn aláìmọ̀kan azmatu duniya fi dufosin wọ́n tó lè ayé ti bí nínú ọ̀kan wọn gan kallabi inda o duniya wọ́n azizu inda wọn فالذي عنده الدنيا فهو العزيز عندهم ẹjọ́bá nílé ayé lọ́wọ́ ọba ti láyé lọ́wọ́ tó dúró lọ́wọ́ ilé ìní ẹni àkálé lọ́dọ̀ wọn lọ́ọ̀tí wọn bá ti lówó lọ́wọ́ ti dẹni àpálẹ́ yìí kún wọn fún àbòsí kó náà jọ wọ̀lẹ́bí iléeṣẹ́ ìndà òdúnìyà gbẹ̀lẹ́lù mú ọ̀tàkà ìndà ọ̀hún amẹ́rin tí ọba nílé ayé lọ́wọ́ tí ò lówó lọ́wọ́ tí ò nípò eléyìn ẹni yẹpẹrẹ ni lọ́dọ̀ wọn hátà fi rìsáàlà kódà ibi tí ọlọ́wọ́ bá gánà yẹn ṣe wọn ọgbà pé ẹnìkanlọ́ lè ránṣẹ́ alẹ́dẹ̀ iya min ikhtiyari Allah azza pé ẹ̀sẹ̀ àtọ́ àmọ́ tó bẹ́ẹ̀ bá ẹ̀kọ́ náà wọ́n ni pé ọ̀rọ̀ yẹn ní pẹ́pẹ́ tó bàbá yẹn fẹ́ gan-an àwọn لا في الفقراء إذنه تلقني ويقولون ويقول الله ما وجد إلا يتمع بطالب يرسله wọ́n ah, ìyẹn lọ́gbọ́n náà jẹ́ ọlọ́wọ́ wà lẹ́lúmìíràn àfi ẹrú àfi ọmọ orú kan àbí tálìbì ní ọlọ́wọ́ wà náà ọlọ́wọ́ lẹ́lúmìíràn gbogbo ẹrú ẹ̀rùn ọmọ orúkọ àbí tálib lọ́lọ́wọ́ ránṣẹ́ yani muhammad bin sallallahu alaihi wasallam yani muhammad ya bari tukuru bi qalu rabbi laula nuzila hadha alqur'ana nuzila hadha alqur'anu ala rajulin min alqaryat min alqaryatayn shike da lawa fi alqur'an kalladhi lu lalameji alqaryatani sabara jama lubai ki ya jama lubai ولم مكة وطائف إنه بلاد مكة أبي طائف وهذا رجل هو وليد بن مغيرة وليد بن مغيرة في مكة مولوني ولله الله إنه سد مدثر ولله الله إنه سد قلم ذرني ومن خلقت وحيدا سد مدثر إنه سد قلم الله سبحانه وتعالى wala tuti kulla allafin ma'in ọlọ́n ka àwọn àìdá mẹ́sì pẹ̀lú ẹ̀ wala tuti kulla allafin ma'in mọ́tàlẹ̀ gbogbo ẹgbẹ́ búrú ìké al-ma'in ẹgbẹ́ pé ọmọrí mashaa'in binamim olófóni mannani lakayir ẹni máa kọ́ orí kéèkéèkéèkéèkéèkéè mọ́tẹ́lì na àfihàn ẹni máa tẹ́yẹnú àlà lẹ́yìn náà lẹ́tẹ̀lẹ̀ ó tó lẹ́nu lẹ́yìn náà ó ń gbéraga ni dára záríkà zanim lẹ́yìn náà ọmọ zina ni ìdí nínú gbogbo ibi tí wọ́n kà máa láhùn òun náà pẹ́ bọ́ọ̀lù àwọn gbẹ̀ ọmọ ìpínlẹ̀ ìdí àmì Muhammad bumilé bumẹsẹ gbogbo yóò gbọmọ kọ́ lára wọn amẹ́lẹ́ yìí kò sẹ́ni lè sọ àfiwọ́ ó máa lóhun díẹ̀ níbẹ̀ ni ó máa lè ní ọ bàbá rẹ Mugira àlùsùmọ́bìnrin ó sì lówó lọ àwọn alákọ̀ọ́lùpọ̀ pẹ̀lú lágbájá báyìí kó bá o lò àlùwà bí ọ gbóze rẹ nù gbóze rẹ nù àwọn kan tó lọ sí ibi ilé ìkàkà tó ju àgbà ìsìláì ká ẹni tó tó bá máa tó máa sínú nígbà yìí ẹgbẹ́ wọn tó gbógun ti islam náà nìyá ọlọ́wọ́ bá kó sáà lọ́wọ́ wọ́n ní irú olóyìn tó lówó lọ́wọ́ ilẹ̀ kó jẹ́ ànábì ọlọ́wọ́ bá alwalid bin mugira àti kí ni makka awa habib ibn amr asakafi àbí habib ọmọ amr asakafi gbogbo ẹ̀mí asakafi ara tọ́ìf awa urwatun ibn mas'ud fi tọ́ìf àbí يقولون لو كانت رسالة من أحد هذين الرجلين ẹgbẹ́ pé ìjọba ọ̀rọ̀ àti rasul ọjọ́ jẹ́ kan ló àwọn arákùnrin méjì ni ṣàkánà hádá alékúbí rísáàlá àwọn gan lọ́tọ́ sí kọwàá jíjẹ́ ọlọ́ọ̀bá amma annazhaba li yatim al-faqir maka ma le waju kuma ruka fakir raini هو محمد فهذا قال لاهك عندهم بيدوا قبام وطوع قبام قبام وقال أم يقسمون قال تعالى أهم يقسمون رحمة الله رب رحمة ربك قالوني أه سوى نوان كيلوني قالوني قالون بكرة للوضو من كيني أي دخلون في أعمال الله عز وجل wọ́n ń kó sínú iṣẹ́ ọlọ́wọ́ bá ọgá jùlọ ìrètí wọn àyè kọ símú rahmatullah àwọn bí máa pín ìkẹ́ ọlọ́wọ́ bá wọlá ìsìnkú náà bí kismatullah wọn yọ̀ǹda pẹ̀lú ìtúkọ́lọ́wọ́ bá pín fúnra rẹ̀ ó di ẹyin wọláwọ̀ alamu àìsù ìjà alá bisalatahu ọlọ́wọ́ bá ló sì mọ̀ bisalatahu kó wọn gbúṣẹ̀ wọn muhammad sallallahu alaihi wasallam eléyìí ni ẹ̀kọ́ nọmba 99 ààbọ̀ sí ẹ̀kọ́ na 100 gbà ní ìṣàlá wassalamu alaikum warahmatullahi wabarakatuh Naam. Um. وعليكم السلام بالله امم lórí àwọn duwat mọ́ sí lórí àwọn ayé ọdún alùsílù aláìrìn mọ́ tó bá ní dáyà ẹnìkanu tó bá ní duwat àwọn tó pọ̀ nìyà ó di yé ìyàmù láti máa gbọ́ pé àdìgbà ní ìwà ẹ̀dọ̀ ọmọ ọkọ nínú ìgbà tí ìgbà ọ̀pọ̀lọpọ̀ sábà gbà pé ọ̀pọ̀ ìlú ní ìgbà tí wọ́n. bí ìgbà tí wọ́n bá ọ̀nà tó lájẹ̀ ń lò nípa àwọn bàbá tó já àpá nínú ọjọ́ yìí nígbà tí òkè àwọn àwọn láàrin wa ni àwọn ọmọ tó jẹ́ kí ní ibi ìṣọ́kọ̀ tó bẹ̀rẹ̀ ní ọjọ́ àpá ó ti bẹ̀rẹ̀ ní ilé ìgbésí bẹ́ẹ̀ náà lọ́kọ̀ mi yẹn rí bẹ́ẹ̀ náà rí òjò ṣe tọ́ọ̀n ní ẹ̀kọ́ ní gbogbo ohun tí ó mọ́ mi yẹn gbọ̀nà tí mo bọ́ mo yẹn wá àwọn excuse but tí báwọn Yorùbá ronú dáadáa tí wọ́n á rí pé for example ilẹ̀ Yorùbá ṣé ádámà nìkan ní gbogbo ọkọ̀ fún ṣé ádámà lòdì kí ni wọ́n ń sọ ó di ọdún sheik abdulmani ọ̀ṣẹ́ photographer ni wọ́n tí wà ìlara kí ni wọ́n ṣe tẹ́lẹ̀ wọ́n ní ramani majibu abramani ṣe wọ́n ní kọmọ̀ sí kankan àwọn akẹ́lẹ̀ máa wá sí gáràjò àwọn ní ramani wọ́n ti ṣe ẹ̀rí wáyà máa ó sùn mọ́tò mọ́tò náà wọ́n lọ sí ẹ̀dá kan ọwọ́ jẹ̀rẹ̀ sí mi ṣe ọgùn ọ̀rẹ́ tí òmú ń bí lọ́rin kò fẹ́ lábí lóhùn fún àlá onílẹ̀wà ní ìlúfà àmbẹ̀ mẹkáníkì ó yẹ iṣẹ́ bàbá ìyàbẹ́ bàbá ìlú ọ̀ omi sọ fún ẹbìnrin lálùwádìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà yá padà sí afghan àwọn ànábì ọlọ́wọ́ wa ó di wa ànábì Dáúd wẹ́ẹ̀dà ni ànábì Idris àgbàlọ́hùn kílọ̀ ni gbogbo wọn ní iṣẹ́ lọ́wọ́ ń kálukú ní iṣẹ́ lọ́wọ́ ó di yẹwà bó ṣe lọ nìyẹn ọ̀la ọ̀tún ẹni ẹ̀kọ́ ni in tí o ti ní excuse àwọn èèyàn máa wá ní oṣù fífẹ́ rìwáyà rìwáyà tí wá jẹ́ ó di yẹn ó ara kò sí èyí òdì lórí ọlọ́dá fi ọ̀lọ́kà sí fún yìí ó sòwò nù ní àlẹ́bí ìsẹ́lámi ó sòwò lọ́lẹ́bí ìsẹ́lámi ọlọ́mọdé àfúrà ìwà ó sì wà ní ọkà ṣètọ́n nígbà pé ṣètọ́n kan náà ni kí ẹni mọ̀tọ́ ara ní jẹ́ mọ̀ bìbì sáwọn ìyọ̀lọ́kà ni àwọn excuse gẹ́tí òkè excuse ojú yẹn máa fi wò ó wọn ò ní wọ ọ̀rọ̀ tí ń súnmọ́. Naam. Naam. Bẹ́ẹ̀ni, ìtọ́kọ́ bá àwọn kan dúró ni, ìtọ́kọ́ kan dúró ni màkà dúró. Ṣáà pé àwọn ahlùsúnnà Nàìjíríà yìí, àwọn tó kọ́ bẹ̀rẹ̀ súnnà àwọn afọ́nláwà nìyẹn wíláàní wọ́n sí wọ́n hẹ́ àwọn ni àmẹ́rin tó kọ́kọ́ wọn ni pé ìfẹ́ ọ̀kan náà àfáwọn àgbàṣù fún mi tó súnmọ́ bàbá ní amúnugun gan ìtàn pé bàbá alámúnugun ó ní oko ẹ̀rọ báyìí ní oko òwú tó tóbi gan táwọn alẹ́kẹ́ máa lérò oko àkókò kan ní ọmọ bẹ́ẹ̀ fún àwọn pé bóòlù àfáà sí líbù láìfẹ́ kọ̀wá ní níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀nà fún ẹ̀rí ọ̀nà ọ̀run ni èrò rọ́gbọ́dá sí oúnjẹ ọ̀rọ̀gbọ́dá sí dandan ni ọ̀dẹ̀rẹ̀ kí yẹn jẹun ó di àwọn kan kọ́ra àwọn ọjọ́ máa ń dẹ́gbẹ̀ àwọn olókùn òṣìṣẹ́ tí náà mú lọ láàárọ̀ ó di bá wọn bẹ̀ ó di wọ́n Eh, àwọn gbọ́kànlá lọ bí a ọlọ́wọ́ bá kéré góòdì sọ́mà àti diamond kí lọ́la lè jẹ́ àdúgbò kalẹ̀ ní ọ̀lẹ́ ọ̀lẹ́ gbogbo ó di dóhó ọ̀nà pé àdúgbò pé ìnà àkáyèrèkùn mà yá kò di amàlẹ́yẹdì ìnà nàbí láì dáhùn kàdà yá kò di amàlẹ́yẹdì ìtọ́ dáàdù nínú ibi bí ṣe ọwọ́ tó fi ń jẹun alábí ọlọ́run àwọn afáàzù brian tọ́kọ̀ wọn kò ní ṣẹlẹ̀ ọ̀nì àwọn ọ̀nà wájú sí àpẹẹrẹ sunna nàìjíríà a nígbà tí adama gan ròyìn wọn nínú síra wọn ni ràáyésù ahàlù sunna fi nàìjíríà lórí babalágbàjì lórí àwọn ahàlù sunna nàìjíríà ó di yé àwọn ní wọn ti wà àwọn ọmọ sunna lọ́wọ́ àwọn ọmọ wọn di lóògùn wọn di lóògùn ní wọn káàkiri àti lóògùn ní wọn káàkiri bẹ́ẹ̀ àdáàlẹ̀ kí wọ́n bá wọn ní àìníṣẹ́ àìníṣẹ́ ni ọlọ́run kó sí àlùwà ní àgbàjì dáàmà pọ̀ ní ìbàlẹ́sẹ̀ lámà pé wọn ìbàlẹ́sẹ̀ tí ẹ bàbá kú lọ́bàtẹ́ ìbá dìgbà kù lẹ́gbì fún wọn nígbà wọn lọ́sẹ̀ yẹn dà a lọ sí Ìbàdàn pẹ̀lú àwọn bàbá Imam Shita àwọn bàbá bòjẹ́ni pálọ̀ wọ́n yẹra abẹ́rẹ́ ní 2001 2002 adéṣe Premier Hotel a fẹ́ jẹun láàárọ̀ wa lọ sí underground ní kàntí ni wọ́n wà láwùdá bẹ́ẹ̀ jẹun àbádé wọ́n á ní ẹ̀ẹ́dẹ́jì kọ̀ọ̀kan àbí ibùn wọ́n á pè ìtọ́rẹ́ náírà lásìkò yẹn ìtọ́rẹ́ náírà à bá ní káwọn báyìí mọ́mí síta bá gà ní ìtọ́jẹ́ ti máa náà fi káwọn dúró káwọn jẹ oúnjẹ bá kó àwọn jẹ̀mọ́ yòókù sínú bọ́ọ̀sì àti ìjọ́jọ́ tó tẹ́wà lọ́rùn gidi ya tí wọ́n tẹ́lẹ̀ bí ẹgbẹ́rin náà níbà àti títà àtẹ́yìn ká tẹ́lẹ̀ náírà nífẹ̀ẹ́ jáde ni pé àwa ń bẹ̀ adarí àwọn ọmọ ìtọ́ wíláwà ní tí wọ́n bí wọ́n ti máa sílẹ̀ àwùjọ ìgẹ́ làwọn náà sí ọmọ mi bára ọmọ ojú kiri ilẹ̀ Yorùbá ní tẹ̀lẹ̀ láti fẹ́ẹ̀sì àti màrí ilẹ̀ Yorùbá ojú kiri àwọn Haúsá táwọn jọ lọ́dún bá akéyẹ́ bá wọn sún ọ̀nà sún ọ̀nà bára ojú títù wọ́n pè é md suleiman akíndíyà ní kàmá mọ̀nìkà mẹ́rin wà náà léèrè kí lọ́kàn tó lóye nígbà tó kábílà mú bá tiwọn ìtura tó àbúrú mi tiwọn ni pé wọ́n mú bákó brad lọ́wọ́ tẹ́yìn bá bẹ̀rẹ̀ àyè tó bá kú àtàwà wọ́n dẹ̀ síbẹ̀ wọ́n bá di àmàlà the same àpò wọ́n ti tààtì tẹ́yìn bá di ẹ̀bà ọgbẹ́dẹ̀ kúndùrọ̀ ní àpò àpò tuntun ó di arákùnrin wọn kí ló dé wọ́n yàn fẹ́ gbọ́dọ̀ fẹ́lẹ́ à ń lè yìí láì wọ́n fẹ́ gbilẹ̀ fáwọn ẹlẹ́yà lẹ́yìn rárá o wọ́n lọ bí wọ́n gbẹ̀fẹ́ lẹ́yà mẹ́ àwọn ìjì ìsìn náà wọ́n ní jẹ́jẹ́ tí wọ́n jí àmọ́ wọ́n gbẹ̀fẹ́ lẹ́yà lẹ́yìn jẹ́lẹ̀ yà mọ̀ jẹ́nu tó yẹ ọkọ lẹ́yà ò ní ṣíṣe wọ́n ti sọ̀rọ̀ tí mo ti ń sọ̀rọ̀ ìmọ̀sọ̀ fún yìí mo rí báyìí kí wọ́n mú gbọ́dọ̀ yìí wọ́n àìsọ́ ìdì ọ̀la níbàdàn ni ó tẹ̀lẹ̀ lọ́gbọ̀ọ́ hausa su ne ya gida yanzu a sai kuma suna almariji ne zai kwana da wannan ko jewa kawai ko sanowa ne wani sí lọ́dọ̀fà ṣẹ́gbẹ́ àwọn pàtàkì ṣe ń kí wọ́n múra sí ṣíkọ́ tí wọ́n bá ṣéwòye ní pàtàkì wọ́n ṣe ń ṣéwòye tí wọ́n múra sí ṣẹ́ni wọ́n lóko àbí wọ́n ń sọ àbí wọ́n ṣe kiri kan wọ́n fi ń ọ̀ọ́ tí àwọn oògùn lọ́fẹ́ máa ṣe àwọn àgbo kankan kọ́ ọmọ ń ta rẹ̀ kó tún wá máa kí pẹ̀lú ẹ̀ yóò mọ̀ sòótọ́ yóò mọ̀ sòdodo ó yẹ kò sí jẹ́ kò sí ẹlọ́ kò sí nǹkan kì í sì jẹun àpàdé pẹ̀lú alọ́dìyàwó àwọn bàbá ṣùgbọ́n níyàwó yẹn láàrin sí níbi ìwó mọ̀ síjọ́ kan bẹ̀rù ọmọ yìí náà ni Adam tí wọ́n ṣe ń sì yìí báyẹ̀ kò sí ìgbà wáyé wáyé àwọn bàbá dáadáa wọ́n bá ń ṣe ìgbọ́wọ́ yẹn lọ wọ́n bá ní àfáà ẹ̀dá kò tuntun lọ́n ẹ má kó bá mi mo rí gbọ́dọ̀ tààrọ̀ ẹ̀gbọ́n olú àwọn yìí má padà délé ìyàwó mi ó bèèrè pé mo mọ lọ wọ́n bá ní mo ní mo lọ bí ìyàwó tí wọ́n á ní kí ni mo mú bọ̀ kí wọ́n á ní mo gàgà ẹ̀dá kò dé ẹ̀gbọ́n olú àwọn yìí fọ́nà bàbá yìí wọ́n láì gbọ́dọ̀ ìdíwé jẹ́ ẹ̀rù ó ní ah ilé kéde tí wọ́n á máa pánù ẹ̀dá kò àwọn òsì ìdí ó rí eyín wọ́n láì tọ́sọ yẹn òkú nínú àwọn àfá àgbà yẹn adìpàlẹ́ mi ìyàwó kan náà ni àwọn bẹ́ẹ̀kì lọ alẹ́sìlẹ̀gì tó bá náà ní ẹ̀dá pọ̀sìtì lọ ẹgbẹ́ bẹ̀rù ẹgbẹ́ ti sọ yìí ẹjẹ́ àgbo lọ àwọn èèyàn yìí ẹjẹ́ àmì kàkẹ́ǹsì ọgbẹ́ náwó ni ọgbẹ́ náwó ni ọgbà gbóló rẹ̀ gan inú òbí ẹ̀dá kọ̀ ẹni pé àwọn ìjọ pé àtàwọn gba ah, owó bọ́n and àwọn Yorùbá ti máa ní pé in fact àwọn eh, olóde bíi ẹ bá gbóòrò wọn ní mọ́ bí wọn ó ní ẹgbẹ́ kó pọ̀ láhùn lọ́pọ̀lọpọ̀ wọ́n ní ìgbẹ̀rẹ̀ eh, fún ẹ́ ọlọ́ba aláìsí ọlọ́ba àforíjì òun náà lọ́bi yìí kí wọ́n fún mi ròyìn onímọ̀ àwọn débi ni ó ti sọ yìí mu ẹni yóò bá ìyàwó wọn ti kò pé àwọn bí ẹgbẹ́ ìyàwó ẹgbẹ́ bàbá ọkọ wọn rìn tí ẹ kò dé ẹni tí wọ́n àwọn tó jẹ́ bí ẹgbẹ́ ọkọ yẹn wọ́n ń tì wọ́n tí wọ́n ti lọ ìgbó lọ́ọ̀fà ìgbó lọ́ọ̀fà òun ní àwọn ilé ìgbó wa àwọn ilé ìgbówó bá ó ní ọgbà tí wọ́n máa so ìgìtà àwọn gbólọ́ àgbà fowólẹ̀ fowólẹ̀ ẹni tí ò fowólẹ̀ àwọn ọ̀fọ́nà ìgbà láti gba owó lọ́wọ́ ní àwọn ah, ìyàwó ilé ìgbówó ẹ̀rọ àwọn tó pẹ́ àti wọ́n ti aláàrin ara wọn kó tó bọ́ sí wọ́n ti ní ìjọ́jú ló wọ̀ ọ̀dọ̀ wọ́n yẹra báyìí torí ẹni táwọn fáìn tí wọ́n fẹ́ gbólọ́ wọn gan bí ẹ̀gbọ́n kọ́ ẹni lẹ́sẹ̀ wọ́n wà. mo gbọ́dọ̀. àti mo ń sọ lẹ́nu. Títà náà ẹ̀mọ̀ wọn máa sọ lẹ́nu, wọ́n máa kàn nígbà. Ẹ bá ti mú wá báyìí, wọ́n máa kò sí ìfẹ́ o. Wọ́n kà á tó yẹ pé bàbá yóò sì nílò àti bí owó náà fẹ́ o ẹwọ́rọ̀ òsì hausaman dáàrin ten ten minutes àfà wọ́n sì sèrèkì tẹ́ máa sí wọ́n gbàgbù ti túká ọlọ́run kó sànù wà ìsìlámù kan náà sì ni ìsìlámù kan náà nípa wọ́n máa mọ̀ pé ìtọ́jú pé ìdí hausaman ti já sàlátù gómà gómà ni ìdí wọ́n ti máa bẹ́ẹ̀ ya àwọn àwọn máa ẹ̀rọ ìyàwó òótọ́ ìtọ́ ẹni ẹ̀kọ́ ó fẹ́ kó ti àwọn haúsá ìgbà ọ̀tí wọn tí ìbá ẹgbẹ́ tó bá kẹ́ bí ẹgbẹ́ ìyẹn ṣe ní tí ó so ìgbà ọdún méjì ó sì kàrà wọlé ìgbà méjì ọ̀rọ̀ yorùbá ti mọ́ ẹ láti ọ̀sẹ̀ pé ọ̀rọ̀ àti ohun ìpẹ́ bí náà ní igi wèé fi pẹ́ kọ́lọ̀ kó sànù wa. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn mẹ̀tòyé yóò bẹ́ẹ̀ mọ̀tò àwùjọ mẹ̀tòyé kíkà àwọn ìdílé ọkọ àti ìdílé eh. àbí ìyàwó gan ọkọ tó bá kọ̀ ọ́n lẹ̀ kò ní dáa fún ọ bọ́n kíkẹ́ owó kọ̀ kíkẹ́ owó kù ni. ọlọ́run bá kó sànù náà yóò bá lẹ̀ ní òun ti ṣe ìyàwó ẹ̀ mọ́ ní ten times àmọ́ yìí ọ̀jẹ́ náà ni ewújú wà nù wọ́n ti kọ́lá ńgbà tó tún kọ́lẹ̀ yóò tún mọ́wọ́ tó gbá ẹsẹ̀ rẹ̀ pé máa lọ olùsì. ọmọ sọlá ọ̀hún ọmọ sọlá ọ̀hún gbogbo kọ́lẹ̀ tọmọ tọmọ. yóò àgbà wọ́n ti parí ẹ̀ gbogbo ẹ̀ sí mi wọ́n ti parí ẹ̀ lọ́dà. ọlọ́run kò sànù wa náà màbá mi. Naam. Mm. Naam. Adúgbèjì. Mm. ana karatu ana surutu ana maka maka jima kọ́ bí inú dúró wà ana maka magana bá tàbí kọ́sí àwọ̀rọ̀ ka zo gabanin ka zo gabanin ka zo gabanin a gabanin dukkan lọ bí a gbèsè tìláwà ni àrò ní ìdí akọ́bá ni alára àwọn àdúgbò òsè tìláwà ọlọ́wọ́ sàánúwà náà mú àfá mi mú gbọ́ ọdún kẹrin ọdún kẹta sí kẹrin ni nígbà sí mistake wà gbọ́ ìwọ̀n òòṣà one million and twenty thousand ọmọ kí ni ká wọ̀ da muka nan jaye nisabu zaka ní ọdún 1 million and 3,000 ni so 1 million and 5,000 wọ́n pè bẹ̀ and 5,000 1 million and 5,000 ní lọ́dún yìí fourteen forty bẹ́ẹ̀ ni. ọdún kẹsàn-án ọdún kẹsàn-án dábìí dé Madina lọ́dún yẹn ni òfin lọ́lọ́ ti hajj ń tiẹ̀ Abubakar Siddiq lọ́kọ́ ti amiru hajj àbí ìran ti ní Abubakar Siddiq lọ́kọ́ ti hajj lọ́kọ́ ti hajj fáwọn yẹn ọdún kẹwàá lọ́dún náà ti hajj ó ń délé seventy one days bó ti kó láyé nù. ara o sulu gba yẹn múra wọn bẹ lè ṣe kìlá àjọ bẹ lè ṣe sulu ọbẹ bí àjọ lọ wọn kọ lọ láti ṣe múra ni ṣùgbọ́n bẹ ṣe ha ṣe ó di yé nà ọdún kẹsàn-án ni a di tọrọ yẹn a di tọrọ yẹn yẹn àwọn ọ̀sìn náà ṣe wà mọ́kàtà wọn náà máa ṣe ẹ̀sìn wọn ó di wa.

ẹni wọn kó wọn wọn kọ kí láti fún mi kí lè sọ àwọn tó yà pé ọwá jíjẹ ní ọ̀nà ọ̀nà wọn kó wọn wá jíjẹ ní sẹ́ni àyè lọ́wọ́ ká sọ́dọ̀ tọ́ba káwọn èèyàn ní àjùmọ̀ láyé kàbà ń dáná ó di wa wallahu ta'ala alam náà wa alaikum salam billah. onígiri kí àlébì síbi lé máa wíyà náà ara ọ̀ kò sí jẹ́ kòlú dójú ààrùn àlébì síbi lé kankan náà wọ́n sábẹ̀ rẹ̀ máa wíyà kìí ṣe sàábí lásán ni àṣìfòlá kìí ṣe sàábí lásán kò táàbì wáyé ni àwọn náà tó kọ kùrán kalẹ̀ ni kí bá gbọ́ àwọn títà tẹ́ yí àti trọ́ọ̀sì díẹ̀ níyàn ní táàbì wáyé ó di wa mo ti bàbá rẹ̀ gan bàbá màáwíà tí ó màáwíà nù kọ́lẹ̀ tó ní pé ó gba ìkíláàmù tó gbà tó gba ìkíláàmù àbúsùfíà bàbá rẹ̀ kò yẹ sẹ́yìn náà màáwíà gba ìkíláàmù tó gbà ìkíláàmù ó di yé wa kékeré nìyẹn ọlọ́run ojú ọ̀nì ọ̀rọ̀ ni kí ká máa rà ara ò káì ẹ̀rọ ni in fact inú kọ́lìdì múnákìbò Muawiya ni pé anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kí Muawiya fa nǹkan àti kí Muawiya borí ẹ̀ ntọ́fà sẹ́dínà Hasan ọmọ sẹ́dínà Ali nígbà tí wọ́n ní bá ti sẹ́dínà Ali kútó nígbà wájú àyà eh, khalifa wọ́n ní òní kí Muawiya fa nǹkan tí wọ́n ń gbé bàbá ìyá àwọn àyè ìsìlá mi nípa ní ọdún bàbá àwẹ̀ àwẹ̀ òun ilẹ̀ ó di wa sọ ìrọ̀ pamọ́ àwẹ̀ àwọn ọ̀rọ̀ báyìí láti gbọ́ ẹ̀ jùlọ sí nọ́ọ̀sì ni Muhammadu Rasulullah wàlẹ́dínà máa wọ aṣèjáwa ọlọ́run ti ròyìn wọ́n ọlọ́run ti yìn ó di Islam inú sí Islam pé ọlọ́run lẹ́nìkan àwọn àgbà islam ó dé kódà àwọn tẹ́lẹ̀mí bẹ́ẹ̀ síbi ilé ọlọ́run yàrá o ní ìsìnkú kọ́bìnrin amòṣe ọ̀ ìsìnkú kan pẹ̀lú wọn tó wà wọ̀ mí ọlọ́run àforíjì wọn ọlọ́run yàrá ti gbogbo wọn ó dé wa gbogbo ẹgbẹ́ bíi títí ọlọ́run bá sẹ́bi ilé nu Quran fún ìkọ́ra àgbà islam ẹwà àgbélá kò sí kò bá islam ẹwà ẹ̀dá sọ̀rọ̀ ẹ̀ tẹ́lọ̀ ọ̀dọ̀ pé zẹ́mìnì wọn mọ̀nà kàlọ́tù wà hídà àwọn ọ̀dọ̀ gba islam àwọn tẹ́lọ̀ ọ̀sẹ̀ mi lẹ́gbẹ̀ẹ́ nìkan gba islam wa ilé wa ni mùdíjà àwọn tó jẹ́ lùgbà àwọn tó jẹ́ lùgbà pẹ̀lú wọn káwọn ẹbí kìfìrí pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn gba islam ẹ̀kọ́ ẹ̀kọ́ pàtàkì àwọn ọ̀dọ̀ gba islam Abu Sufyan Abu Sufyan wà náà sọ gbógun ti islam gan Abu Sufyan ọ̀rẹ́ Umayya ọ̀gá sínà Bilal àwọn ni wọ́n dúró láwọn wa àwọn bìlá ló gbé gbọ́ngbọ̀n rẹ̀ wá lórí báyìí táwọn àrẹ gbogbo táwọn bìlá ló wà nínú ó ní ọmọbùsùn kọ̀ọ̀kan àgbà Islam dé pé àwọn tààrí ẹ̀kọ́ tó wá pé ọmọ ìbùnà kọ̀tọ́ ìmọ̀ Halima kò báyìí tí bìlá bá yọ sẹ́dínà ní ah àwọn arímọ̀ yìí sẹ́yìdùnà àtakọ̀ sẹ́yìdùnà láti wájú wa àbúṣe fìyànù àwọn ọ̀gá ọyọ́ rí ẹ̀sùn lẹ́yìn ẹ̀sùn lẹ́yìn ó rí eyín àwọn kò sí pé ẹrú eléyìí àbí kì ara o nítorí wọn kà kún lọ́pọ̀ ẹ̀sùn wọn lẹ̀sìn àmọ́ sásù sáwà máa wò pé èmi ìnjìníà èmi lọ́yà èmi dókítà eléyìí kọlu wọn wọ mẹ́bìnrin wọn àtà fámásì o alákòókò mẹ́bìnrin ọlọ́wọ́ fún yín sòrò náà